gbádùn orin tí mo fún yín láti ọwọ́ tọ́lání tọ́lání tọ́lání tọ́lání baby yes you're liar dáadáa liar orin yẹn ṣe kí ni ó yá ìgan ni spanking new orin tó pọ́n wá súnkàn lórí trending songs mi bẹ́ẹ̀ ni tẹ́ bá ń gbọ́ nípa ẹni tó jáfáfá jùlọ tí mo rí di love you know mayor of Lagos <laughs> mayor kumbebi o bẹ́ẹ̀ni kí gan ni orúkọ orin yìí by popular demand the question ó bá ní gan just like you know. Me tell him what me describe ẹ̀ àmọ́ twelve thirteen people request orin just that song tire tẹ bá ń you be running through my mind running through my mind i for don't tire na me for don't tire <laughs> because if you are running through my mind ẹ kàn lọ gbọ́ lati láti ọwọ́ Mayorkun Tire à ń bọ̀. ọmọbìnrin kan bá wà ń ta mẹ́rin tó bá thirty acres má tiẹ̀ sọ̀rọ̀ jù kọ́ lọ́gàn kọ́ lọ́gàn síta ní Mayorkun torí pé thirty acres yes I àfi buy thirty acres a ṣe ń tẹ̀síwájú hmm. orin tẹ́pọ̀ tó wá súnkàn by popular popular popular demand hmm? orin yìí gan kò fẹ́ sú mi torí pé kí ni àgbọ́ àgbọ́ tún gbọ́ ni tá a bá sọ̀rọ̀ nípa you know big beautiful Tenny Makinaki tá a bá ń gbọ́ nípa Virgin tá a bá ń gbọ́ nípa orin onírúurú lórí case and everything kẹ́ máa sọ̀rọ̀ nípa Tenny bẹ́ẹ̀ ni Oyameya ni special song request tí mo ní lónìí ẹ ká lọ gbọ́ orin torí pé kíni ó sọ̀rọ̀ nípa bó ṣe jagun in fact ó di jagun ó dẹ̀ ṣe kíni ó ṣẹ́kun ogun à ń bọ̀ àì. ṣeré láyé mi á mo ṣe rere mo yan fanda láyé mi á mo yan fanda bẹ́ẹ̀ ni a máa ṣe rere a máa ṣe kíni a máa yọ fanda yes lórí spanking new song mi ẹ fẹ́ mẹ́ni tọ́pọ̀ wá tún kàn báyìí ẹ jẹ́ kí n ja ẹ́ sí yín nìyó. Hmm wà together méjì ni wọ́n àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì together mọ́ Mr P tó wà nínú P Square tẹ́lẹ̀tẹ́lẹ̀ P Square group you know wọ́n jáde pẹ̀lú orin yìí ni a kì í sábà máa play orin wọn torí pé kí ni èdè gẹ̀ẹ́sì máa ń pọ̀ bẹ́ẹ̀ àmọ́ ilé ìtayọ̀ ó kún fọ́fọ́ torí pé kí ni wọ́n involve diva tó yàtọ̀ tẹ́ bá ń pọ́ nípa diva then you talk about Nini baby <laughs> Nini ọlọ́wà nínú orin Mr P featuring Nini Ola one more night just one more night ah ha kíkan lórí yẹn wà fún ìjó hmm. ni o ìjó ni Mr P was just giving them back to back and àwọn dancers eh so wà on point ibi tó wà gan dúró báyìí ó gùn lọlẹ̀ ni àwọn obìnrin tó wà ń bẹ̀ ijó gangan náà wájú nínú video. yẹn tẹ́ bá ń gbọ́ nípa ijó tẹ́ bá fẹ́ fẹ́ learn more of dance ẹ log on nínú fídíò yẹn torí pé kí ni a máa fún yín ní gbogbo àwọn trending dance steps you know Zanku tí wọ́n tún wá yàtọ̀ ọkọ̀ gbé lọ báyìí wọ́n tún gbé lọ báyìí you know <laughs> wọ́n pàdé síbì kan dan níní ọlá ó wá jáde síta gbangba nínú fídíò yìí ó dúró digbí pẹ̀lú mic stand you know kàn fún wọn nípa àwọn voice voice things ẹ ká lọ gbádùn orin Mr P featuring níní ọlá one more night à ń bọ̀.